lónìí ìṣọ̀kan ṣe pàtàkì. today unity is very important. gbogbo wa la ń béèrè ògo. we all ask for glory. la ń béèrè ọlá. we ask even for wealth. la ń béèrè ìyanu. we ask for miracle. la ń béèrè àṣeyọrí. we ask for success. o lè má lọ́kọ. you might not be married. kọ́ ọlọ́mọ. you might have children. o lè o o lè ní o lè má tiẹ̀ ní nkankan. you might not even have anything. ju ara rẹ lọ. maybe your self alone. ṣùgbọ́n ìṣọ̀kan. the unity. olólè adókè. is the one that can lift us up. kí ni à ń pè ní ìṣọ̀kan. what do we call unity. òun náà níbi tí èèyàn mẹ́ta mẹ́rin bá ti dúró. where two three four people are gathered together. ní ọdún yìí o. this year. our own agenda this year. ohun tá a fẹ́ ṣe nínú ọdún yìí ni wípé. by the grace of God. ní agbára ọlọ́run. you will buy motor. a fẹ́ ra ọkọ̀. you build your house. a fẹ́ kọ́lé. by the grace of God. ní agbára ọlọ́run. I will send all our children to school. A máa rán àwọn ọmọ wa lọ sí ilé ìwé. It's finished. Ó ti tán bẹ́ẹ̀ yẹn fún ọdún yìí. Pẹ̀lú ìṣọ̀kan akọ àtìyàwó. With unity of husband and wife. Wọ́n á máa ṣiṣẹ́ tọ́. They will begin to work towards it. Kò sí nǹkan kan tí ó bọ̀ sí wọn lọ́wọ́ tí wọ́n á yà síbò mi. Nothing will come to their hands that they will begin to take to another place. Wọ́n á wá dúró. And they will stay, they will be calm tí ẹ rí ibi tí ẹ ń lọ wọn lọ Kaduna ni. maybe they are going to Kaduna anywhere they are going. lọ́dún wọn fi rìn títí dé Ìjẹ̀bú Òde. maybe they travel up to Ìjẹ̀bú Òde. tó bá yá wọn á tún rìn dé Ìbàdàn. maybe and uh, later they get to Ìbàdàn. wọn á rìn dé Ọ̀yọ́. they get to Ọ̀yọ́. Ìgbẹ́tì. Ìgbẹ́tì. Ìlọrin. Ìlọrin kẹ̀kẹ́ bẹ́ẹ̀ wọ́n súnmọ́ bí jẹ́ ń lọ. and soon they are getting to their destination. èsì ọjọ́ kan lè yàn débì kan. it's not a day that you get to your destination. má gbàgbé. don't forget. ẹnikẹ́ni ò bọ́ sọ̀rọ̀ lákòókò yìí. nobody should stay with you now. sọ tell your neighbor i don't want interpreter now. mi ò fẹ́ yan láti bá mi sọ̀rọ̀ ẹ sọ fẹ́ ní kejì yín. moses ọlágúnjú. ẹ sọ fẹ́ ní kejì yín mi ò fẹ́ kéèyàn kankan bá mi sọ̀rọ̀ báyìí. if you want to be a lis ten better down to come to church without listening. ó yẹ ká wá sí ilé ìjọsìn kẹ gbọ́ràn ni kẹ farabalẹ̀ kẹ gbọ́n tá à ń sọ. ọlọmíọ kan wá chọọchì ó mọ sọ fún bàbá kan mọ sọ fún àwọn èèyàn Ọlọrun kan mo ní ẹ kàn wájọ agbára ọlọ́run nígbà ni ẹ wọnú agbára ọlọ́run nígbà ni ẹ kàn wá ṣeré ń bẹ̀. I told somebody you just came to power of God save you did not come even to the inner of power of God save you only come to play. This is a church a spiritual church not just any church. It is where you have wisdom. It is a church even even of the spirit gedegede. is even different from other churches of the Canaan. one tó o bá fẹ́ dẹni ẹ̀mí. if you want to be spiritual. bí ìwọ bá farabalẹ̀ gbóhùn olúwa. if you listen attentively and hear the voice of the lord your god. ó máa ń sọ kinní kan. i do say something. béèyàn bá mọ iṣẹ́ àrà. If you know even something to do. Tó o bá mọ iṣẹ́ mẹkáníìkì dáadáa. If you know even how to work mechanic work. Ó máa pàdé àlùdé rẹ̀. You will know everything about that work. Ó ṣeé ṣe kó o má fi ṣe rere. It is possible you might not even be prosper with it. Téèyàn bá ti kàwé school If you have school sat uh, poly polytechnic. láti the university. from there to university. ọgbà first degree jáde. maybe you have your first degree. second degree. you have your second degree. sori lẹsẹ yẹn second degree. after your second degree. tó o bá tún ti lọ fún sí. if you go for that. ọ̀ padà di wèrè. ẹ bá àwọn professor òtọ́rọ̀ ọmọ sọ fún professor mélòó lẹ rí how many professors did you see for. ẹ sọ fún mi professor mélòó ló ń bẹ nínú àwọn gómìnà yín how many professors. ẹ tọ́ka professor tó yẹ pé ó wà ní ó wà ní president orílẹ̀-èdè yìí. how many professors are in presidential race. ẹ tọ́ka sẹ́nìkan tó jẹ́ professor tó gòkè yẹn. how many professors have you seen if you know too much of knowing tọ́ ọ bá mọ bíbélì láti pálí tó pálí òwúlò fọlọ́mù. if you know everything too much it might not be useful for you. I'm not theologian, I'm a theologian man, I'm a kìnìkan, ọmọ darí ọlọ́run ni ọlọ́run ní darí rẹ sọ pé ọlọ́run wá darí mi. You are actually oh, so that you know the Bible very well. It is so, you that will be directing God, not I will be directing you. Ẹ bá sọ pé ìwé kò jẹ́ sọ pé nànà títí ẹ̀dá ni ìwé dá excess of pain. education is good for the essence. ìsọ yẹn di wèrè ni. it makes you even to be foolish. òkun àwọn bàbá tó máa ń pa theology tí mo bá pàdé nínú iṣẹ́ olúwa. every theologian that I met in the ministry in the work of God. tí mo bá pàdé tí a mọ̀ ti fún tẹ̀dọ̀ òwe mímọ́. that they know everything about the Bible. èmi mọ̀sẹ̀ ń dá wọn padà sínú ẹ̀mí. I begin to teach them in the spirit now. ẹ gbé báàgì káàkiri ayé tẹ ikú ni. you just be carrying your bag all over the world till you die. torí tí àwọn èèyàn bá ń tú ọ̀rọ̀ ọlọ́run. because when they expose the work of God they will do mistake. kí mo ní wọn á rí. they will see mistake. mistake na yẹn ṣe yìí o ah wọ́n ti kó oorun báwọn méjèèjì yìí o wọ́n ti dé báwọn o ẹ bá ń jí wọn àgbàdé ẹkùsẹ ẹkùsẹ ẹ pẹ̀lẹ́ sà ẹkùsẹ wọn gbọ́dọ̀ ti da yín girigiri tó dé yàwó ẹkọ máa rìn kiri ọgbọ́dọ̀ lọ o ẹ méjèèjì ẹ máa rìn kiri ẹ má bá ń jí àwọn tó bá ẹ méjèèjì ẹ máa rìn hello. hi. mo fẹ́ kó o ṣe níwọ̀nba lóhun gbogbo. I want you to do everything moderately. bọ́mọ ẹ bá ti gba first degree jẹ́ kó lọ gba kí ló tẹ̀lé master. master after master degree is okay it's enough. tọ́ ọ bá fẹ́ kó jẹ́ èèyàn láyé. if you want him to be somebody in life. kó máa ṣẹ́tọ̀ yòókù. just begin to work. tọ́ ọ bá ní arọ́ ọmọ kan tó sọ pé ń lọ kọ́sẹ́ iṣẹ́ wáyárìn tó tún lóun rí ibìkan tó tún wá explain? tó tún lọ kọ́ ká fi ṣe rere láyé. if he learnt many words he might not do good from it ẹ bá ti rẹ́ni tó fẹ́ lọ léèwé tó ló ń fẹ́ sisi olúwa tó ní iléèwé tó wu òun ló ń fẹ́ lọ tí ìṣebi tọ́lọ́ ń darí ẹ lọ ẹ bá ń sọ pé fèkì ló máa mú gbẹ̀yìn. if you are going for ministerial work I just go where you like and not where God has directed you just to be fair. kò ní rí n tí ń bẹnu bíbélì tí wọ́n kọ ni ó máa rí wá sọ pé n wọ́n kọ kò lè gbé débi tí ń lọ tẹ́mi mi máa bá kọ pàǹpàtẹ́wọ́ láfọlọ́. what they are teaching will not take you to where you are going except the one that the only pray with tissue. you. ẹ̀yin tọ́rọ̀ mi ò sùn ní thirty years ẹ pàtẹ́wọ́ ńlá fọlọ́run. you people that God has been using for the past thirty years. èmi kọ́ mò ń sọ sí yín ọlọ́run ni. It's God that has been speaking to you. I spoke to God yesterday night. Nígbà wúlò fún mi tí n bá ní olórí àpáta lọ danú délẹ̀ wà ní no no I'm a NC man no I don't want ó ní tí n bá wá tiẹ̀ graduate ó mo tiẹ̀ ní wúlò kankan. He said if I make you to be a graduate it might not be useful for me because I have asked you to go to the mountain. Mo rá àwọn go." àwọn bàbá kan tí ń jókòó tì mí bíi lọ́ọ̀yà bíi àkántáǹtì eh, wọ́n jẹ́ ìrántí Ọlọ́run wọn gbogbo wọn sà bí wọn bá gba five thousand lọ́wọ́ mi lọ wọn ò jẹun alẹ́ ẹjọ́ náà. I saw even some lawyers accountant that they do sit beside me they did not receive five thousand from me when they call me lọ ní ìdádé. Those of you that want to get to your destination. Sọ pé mo sọ ọgbọ́n ayé kalẹ̀ lónìí. I put the wisdom of God down today. Ọgbọ́n Ọlọ́run wá. I took even the wisdom of God down. Let's clap for Jesus. Ìfáàrà láàárọ̀ inú. We are just going to start to pray. Mo yẹ lọ lé kó sọ pé tí bàbá Ọlágúnjú wí nìyẹn. To know anything in excess is a failure tẹ bá mọ̀ jù ìjákulẹ̀ ló mú wá. ìṣọ̀kan jẹ́ pàtàkì. unity is very important. ẹ bá mi ka ìwé mímọ́ nínú ìwé Matthew eighteen. the book of Matthew eighteen. nineteen eighteen nineteen. Matthew eighteen nineteen. ìṣọ̀kan. unity. mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan. bí ẹni méjì nínú yín bá fohùn ṣọ̀kan. ní ayé yìí. ní ayé yìí. ní ti ohunkóhun tí wọ́n béèrè. ní ti ohunkóhun tí wọ́n béèrè. a ó ṣe fún wọn láti ọ̀dọ̀ bàbá mi. mélòó. anything they ask. two. ohunkóhun. tí wọ́n bá ṣe kí ni. wọ́n bá béèrè. ṣọ̀kan. if two of you gather together and ask for something. ohun wọn ò pé méjì. even in unity. wọ́n wà lẹ́yọ̀kan. they are in unity very faster than jet. ó yá ju ọkọ̀ òfurufú lọ. it's faster than aero airline. ó yá ju ọkọ̀ òfurufú aero airline lọ. ìṣọ̀kan. unity. ọlọ́run gbèdì fún even God even recognize it. ìṣọ̀kan. unity tẹ́ ẹ bá rí ìdílé tó fà tí ò fà tí wọ́n ti tí wọ́n ò tì ẹ béèrè ìdí nìyẹn tí wọ́n sọ pé kòkòrò ti ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wà. if you see a family that is struggling ask from them they are the cause of the problem. ikú tí ń pa ni ò jìnnà sí ni. even the death that kills does not far from someone. ṣé ẹ ti ojú ti dá sorry sir sorry sir ẹ jókòó tí n bá torí tẹ́ ẹ sùn ẹgbẹ́ mi lẹ́wà èmi mo sì bí nínú ẹ̀mí. ẹba délé na ẹ pé à ń bó lágbàwó láàbọ̀ ti rẹ́dí àti gbó ìdí mi kẹna torí ó gbọ́dọ̀ dáa fún yín gbogbo ọ̀nà lẹ́ ń gbà ẹ̀wá ire ọlágójú àti iṣẹ́ ìránṣẹ́ ẹ sì ní padà àrìnlẹ̀ ẹ ní tẹ́wọ́ yín láti gbowó fún mi ẹ sàmì dáadáa o gbogbo àwọn ọmọ yín bí sọ lẹ̀sìn fún wọn á dáa fáwọn ọmọ yín jù ìyà tẹ́ ẹ jẹ late comer tẹ́ ẹ mú nínú àṣeyọrí àwọn ọmọ yín ò ní mú. ó ń wojú gbogbo èèyàn o bàbá ti dijú wẹ́ tí mo fi gbé àwọn eléyìí dìde. if you sleep i'm going to ask you to stand up. ọdún yìí gbọ́dọ̀ dáa fún yẹn gbọ́dọ̀ dókè. this year you must achieve. ẹni ìjọba tó bá ti mọ orílẹ̀-èdè ẹ̀ máa jubilate ni. ẹ ní tọrọ. you will not beg. ẹ sì ní mẹni tó ní. you will not even know those who don't really have. ẹ ní máa hun. You will not even know a miser. Gbèyàn bá ń jẹ́ ń jẹ olóúnjẹ ní ọmọ pé lágbájá ẹ má dá lóhùn. It is very important that you know a miser. Ẹ bá ń bẹni tí ń pè tó péyàn láwọn èèyàn mélòó lòun náà ṣe lóore dókè. Just ask the person that is calling someone a miser how many people has he blessed? Èlò lọ́jáde lápò rẹ̀. How, much have you brought out to give to someone? Péyàn láwọn gan láhùn. You that you are calling someone a miser. Lónìí. You are a miser. fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan. I want to talk about unity today. Tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà. Where two or three are gathered together. And they are unity. I will hear. Ọ̀run Heaven will hear. Even the heaven will shake. Ọkọ. Husband. Ìyàwó. Wife. Àwọn ọmọ. And the children. Amẹ́ta ti ń jẹ́ family nìyẹn. The three those are the family so àwa fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan márùn tó wà láyé. we want to talk about five unity ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìṣọ̀kan márùn we have more than that we are but we are going to talk about five. ìṣọ̀kan ti ọlọ́run. even the unity God unity. ọlọ́run gangan ní ìṣọ̀kan. God himself has unity. ó nìkan ló kọ́ ló dá ayé àtọ̀run. was not the only one that created the heaven and the earth. ẹnìkan ṣoṣo tó wọ́n ṣọ̀kan. even he has unity pẹ̀lú àwọn ogun ọ̀run gbogbo. even with the host of the heaven. tí wọ́n sì ṣiṣẹ́ pọ̀. and they work together. ah ọgbọ́n yẹn mà le o. even that wisdom is very great. ibi ẹ̀rù ń bà mí sí. that is how even I'm so happy. kò sí ti á dá rere àti búburú tí ò ní sẹ́ẹ̀ tí ẹ̀ ti ṣe. there is nothing created either good or bad that does not have what it does. Ọlọ́run sọ̀rọ̀ kan fún mi. God said something to me. Mo sọ bí mo ti ń bọ̀ yìí. I said where I was coming from. Níbi ìṣọ̀kan wọn wà. He said they were in unity. Ẹ̀dá alààyè tó lè rin ilẹ̀kùn òsì láyé. Even the People even that can go and die where they are no money. Have you ever waste ayé year? Yes, self that person is going to waste his or life. Nango Park tó ṣe díẹ̀. Even Mango Park. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe geography. Níbo ló kú sí? Ojú He died on the way. Ó kú sójú ọ̀nà ráúráú. He died on the way. Ẹnìkan ò lè wádìí Ọlọ́run kó rí Nobody can search God and find him. Kilo ló fà Why? Because of unity. Ìṣọ̀kan. Unity ìṣọ̀kan ọlọ́run la fẹ́ sọ̀rọ̀. we want to talk about the unity of God. a máa mú bíbélì. we are now going to study the bible. ìwé genesis yẹn. the book of genesis. orí kìíní. chapter one. ẹsẹ̀ one to three díẹ̀ lẹ́ẹ̀ka ń bẹ̀. verse one to three. ẹ jẹ́ a ẹyọ kan. ní àtètèkọ́ṣe. ní àtètèkọ́ṣe. ọlọ́run dá ọ̀run òun ayé. ẹ farabalẹ̀ ń bẹ́ yẹ o ọdọ̀ ọ̀run òun ayé ọyá mọ̀. ayé sì wà ní jújú. ayé wà ní jújú ó sì ṣòfò ó ṣòfò sáré mbẹ yẹn. òkùnkùn sì wà lójú ibú. ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà lójú omi. ẹ mọ̀ pé ohun àkọ́kọ́ kọ́kọ́kọ́ yọjú. that came out. ó lẹ̀mí ọlọ́run. is the spirit of God. tí ń ṣe ẹ̀mí mọ́ lákòókò yìí. and that is the holy spirit now. ìṣọ̀kan àkọ́kọ́ nìyẹn. that is the first unity. kí ló tẹ̀lé. ọlọ́run sì wí pé. ọlọ́run fara. and God said. kí ìmọ̀lẹ̀ kí ó wà. gẹ́gẹ́ bí bọ́dì. there there be light. ọlọ́run wá sọ̀rọ̀ jáde. God spoke out, And the light came out to everyone. Let there be light. Dání ìmọ́lẹ̀. Who hates light? Ẹ dáhùn. Jésù wípé nínú John. Jọ́ọ̀nù omi ẹ̀gbẹ́ ẹ̀ka ìwé Jọ́ọ̀nù orí kẹjọ ẹsẹ̀ kejìlá ẹ̀yìn èmi ní ìmọ́lẹ̀ kò sọ pé àwa kò sọ pé àwa èmi ní ìmọ́lẹ̀ I am the light of the world. Ìlú tí a tẹ̀dó. Even kò lè fara mẹ́tẹ̀ẹ̀ta lórí farahàn nígbà tó dórí àwọn ènìyàn ní ẹsẹ̀ kan ṣoṣo yẹn twenty six kilo ló wí ibẹ̀ láti. ọlọ́run sì wí pé jẹ́ kí á dé ènìyàn lé àwòrán wa. ẹ jẹ́ ká dá ènìyàn. let's create man. pronunciation yẹn ti fi hàn pé kì í so nìkan ní bẹ́lẹ́ ló ṣe. it's not only God. ẹ jẹ́ dé ènìyàn ní àwòrán wa. let us create man in our own image. ní ìrí wa ní ìrí wa kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. ní ìrí wa. in our own image. kò sọ pé ní ìrí mi. he did not say in my own image. Almighty. Oh, ní ìrí wa. in our own image. kí wọ́n lè rí bí wa. so that they can be like us. kí wọ́n lérò bí wa. Their thoughts like us. They walk like us. Everything that we created, let's put it under their hands. Even for us, even to have in abundance. What do we want to do in this world that is better than Heaven, they're not for us. The Trinity, you cannot search them and find them out. And the word moved even some people believe that they were wrong. èrè tí bẹ́ẹ̀ bí òsì ṣubú. and the people there did not fall. wọ́n lérè rẹ̀ ju jẹ́ẹ̀tì lọ. even the work is more than jets. ìṣọ̀kan ni o. that is unity. ìṣọ̀kan ni. is unity. ó la tó fẹ́ fi mọ̀ pé ọlọ́run jẹ́ ìṣọ̀kan. how do we know that God is unity? ọlọ́ ìṣọ̀kan ọlọ́run. the unity of God. Jésù sọ nípa ẹ̀. Jesus said something about it. ẹ já wo nínú ìwé Jòhánù. the book of John. ten thirty kẹ́nìkan sí John ten thirty juanu lẹ̀ John seventeen twenty one to twenty two. John seventeen twenty one to twenty two. Ìṣọ̀kan Ọlọ́run. The unity of God. Ó yá mà. John ten thirty. Ó yá ọ̀kan lé èmi àti bàbá mi já sí. ẹ já ẹ pàtẹ́wọ́ ńlá fún. I am my father we are one. ọ̀kan lèmi àti bàbá mi. I am my father we are one. ṣe é rí pé bó tó ti sọ̀hún òtún tí ì péye. see the way he said. seventeen twenty one to twenty two. chapter seventeen twenty one to twenty two kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan. kí gbogbo Jésù ń gbàdúrà fúnjọ á débẹ̀ yẹn o. Jesus was praying for the church. Jésù ń gbàdúrà fúnjọ wá ń pe bàbá rẹ̀ sí àkíyèsí. was calling his father. bẹ́ẹ̀ bá dókè ó ń sọ fún bàbá pèmí ń pọ̀ sọ́dọ̀ rẹ. I'm coming unto you. Àwọn tí mo kó jọ yìí. Even these people that have gathered. Kí a lè di ọ̀kan ẹ́. So that they might be one. Gẹ́gẹ́ bí ìwọ. Gẹ́gẹ́ bí ìwọ. Bàbá. Bàbá. Ti ti jẹ́ nínú mi. Ti jẹ́ nínú mi. Àti èmi nínú rẹ. Àti èmi nínú rẹ. And I you. Kí àpẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan. Kí àwọn èèyàn lè jí ọ̀kan. Nínú wa. Nínú wa. Kí ayé kọ́ lè gbàgbọ́ pé. Kí ẹ lè gbàgbọ́ pé. Ìwọ ni ó rán mi. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Let's clap for Jesus. Ìṣọ̀kan Ọlọ́run. Unity of God ọmọ ò lè dá nǹkan kan ṣe. Eh, the son cannot do anything alone. bí kò ṣe nípa bàbá ẹ̀. it's through the father. bàbá ò lè dá nǹkan kan ṣe. and the father cannot do anything alone. nípa nípa bàbá rẹ̀ ọmọ ẹ̀. but through the son. yẹn ni pé tá a bá wò nínú ìwé inú ìwé nínú ìwé eh, òwe orí kẹjọ yẹn. if you look at it in the book of Proverbs. orí kẹjọ yẹn ẹsẹ̀ twenty two. Proverbs chapter eight. ẹ jẹ́ àwo ìṣọ̀kan ọlọ́run. eight twenty two. ó yà mọ́kà lórí olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀. yes. ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. a ti yàn mí láti ayérayé. yes. láti ìpilẹ̀ṣẹ̀. yes. tàbí kí ayé kí ó tó wà. nígbà tí ọ̀gbun kò sí tí ò sọ́gbọ́n. àti bí mi. àti bí mi. nígbà tí kò sí orísun. nígbà tí ò sí orísun. tí ó kún fún omi púpọ̀. tó kún fún omi púpọ̀. kí tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀. ṣáájú àwọn òkè ńlá ṣáájú àwọn òkè ńlá la ti bí mi. nígbà tí kò tí ì dá ayé. tí ò tí ì dá ayé. tàbí pẹ̀tẹ́lẹ̀. tàbí orí erùpẹ̀ ayé. tàbí orí erùpẹ̀ alẹ́ ayé. nígbà tí ó ṣe ìpìlẹ̀ àwọn ọ̀run. tí ó ṣe ìpìlẹ̀ fi òṣùwọ̀n àyíká lé ojú ọ̀gbun. nígbà tí ó sọ àwọ sánmọ̀ fi agbára fún orísun ibú. bẹ́ẹ̀ni. nígbà fi àṣẹ rẹ̀ fún òkun. yes. kí omi rẹ̀ kí ó má ṣe kọjá ẹnu rẹ̀. bẹ́ẹ̀ni. àti òfin rẹ̀ fún ìpìlẹ̀ ayé. yes. nígbà náà èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́ ẹ pàtẹ́wọ́ ńlá for Jesus. ìṣọ̀kan. unity. ìṣọ̀kan tọ́lọ́run la fi rí di wọn. it's the unity of God that cannot search him out. ta ni o ta ló fẹ́ ìṣọ̀kan nínú ìdílé ẹ̀. who wants unity in his own. ẹ sàtẹ́ ẹ bá ní ìṣọ̀kan ẹ̀ràn ọmọdé bíi tẹ́ ẹ dé láyé. If you have unity in your family, in your home, you will send your children to wherever they want to get to. a lọ ìṣọ̀kan tọ́lọ́run la We will send the unity of God. ìṣọ̀kan ènìyàn wà. The unity of men. ìṣọ̀kan kí ni mo pè. The unity of men. ìṣọ̀kan ti. The unity of men. kò sí ti ìṣọ̀kan multitude of people tí o lè ṣe. There is nothing even that the unity of multiple people cannot do. tí ohun bá ti sí ẹyọ kan even when their voice is low. yálà rere tàbí ní jàmbá. either good or bad. kò sí tí ò lè ṣẹlẹ̀. there is nothing that cannot happen. ìṣọ̀kan ènìyàn. is the unity of men. ìṣọ̀kan ènìyàn. the unity of men. ẹ jẹ́ lọ wo ìṣọ̀kan ènìyàn nínú ìwé mímọ́. let's look at it from the bible. nínú ìwé genesis. in the book of genesis. eleven one to ten díẹ̀ láka. genesis eleven one to ten. ìṣọ̀kan ènìyàn sì jẹ́ kan ayédèdè kan. àti ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ kan. ó sì ṣe. ó sì ṣe. bí wọ́n ti rìn lọ. bí wọ́n ṣe rìn lọ. láti ìlà oòrùn lọ. sáré màmá. wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ ṣínárì. yes. wọ́n sì tẹ̀dó síbẹ̀. yes. wọ́n sì wí pé. wọ́n wí pé. èkíní kejì èkejì pé. kọ́lọ́ ń pa ẹnu ẹ kọ́lọ́ ń pa ẹnu ẹ mọ́ ni wọ́n wí o. inú òwe mi má gbàtọ́ máa súre fún yàn ẹ máa bí sí i kẹ́sì máa ṣe kí ni o. except uh, the total and multiply the bible. ẹ máa gbọ́ tí wọn náà ó wí nísìnyí ẹ máa gbọ́ tí wọn. look at what they just did. ọ̀yà ẹ̀wọ́ náà ẹ̀wọ́ náà. ẹ jẹ́ ká mọ bíríkì. ẹ jẹ́ ká bíríkì. ká sì wọ́n jiná. ká sì wọ́n jiná. bíríkì ni wọ́n ní ní òkúta. ọ̀yà ọ̀yà ọ̀yà. ọ̀dà rẹ̀ ni wọ́n sì fi ń ṣe ọ̀rọ̀. farabalẹ̀ máa gbọ́dọ̀. wọ́n sì wí pé. wọ́n wí pé. ẹ̀wọ́ náà. ẹ̀wọ́ náà. ẹ jẹ́ ká tẹ̀lú kan dó. ẹ jẹ́ tẹ̀lú kan dó. ká sì mọ ilé ìṣọ́ kan. ká mọ ilé ìṣọ́ kan. orí gbogbo. God sọ̀tọ̀ àwọn òtún káàkiri ẹ lọ sí gbogbo ayé bíbélì ara wọn lọ a lè máa lọ káàkiri kí la fẹ́ lọ sí. you might go into the world the world. wáyé tó fi máa fìyà jẹ wá tó lọ dákẹ́ bì kan. go into the old world not to establish one place. ẹgbẹ́ ọlọ́run bó ṣe sọ̀rọ̀ lórí ìṣọ̀kan wọn ọyá mà. just see what God did concerning their unity. olúwa sọ̀kalẹ̀ wá. olúwa sọ̀kalẹ̀ wá. wo ìlú náà. wo ìlú náà olúwa sọ̀kalẹ̀ wá wo ìlú tí ilé ìjọ náà. bá a mi tún máa pé gbogbo àwọn èèyàn ẹ̀ báyìí ó kẹ́lẹ́ mọ̀ pé sọ̀kan lọ́lọ́run ọyá àti àwọn ọmọ ènìyàn tí àwọn ọmọ ènìyàn ń kọ́. olúwa sì wí pé. ó wí pé. kíyèsí. kíyèsí. ọ̀kan ni àwọn ènìyàn. ọ̀kan làwọn èèyàn yìí. èdè kan ni gbogbo wọn ní. èrò kan ní àní o. èyí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. ǹjẹ́ nísinsìnyí. nísinsìnyí. kò sí ohun tí a lè gbà lọ́wọ́ wọn. kò sí ohun tí a lè gbà lọ́wọ́ wọn. wọ́n ti rò láti ṣe. nítorí tí a ti pinnu láti ṣe nìyẹn. ẹ wá ná ẹ wá ná ẹ jẹ́ ká ara wọn ohun tó mú ìdílé rẹ máa ránú ìwà àtìyàwó rẹ ọ̀gbẹ́dẹ́ ara wọn. ọkọ ronú ìyàwó ṣe kí ni n àdúrà tíyàwó ń gbà yàtọ̀ sí ntọ́kọ ń gbà. maybe the one the husband is praying is different from the one of the wife the pray, their prayers are different. kése pé iṣẹ́ wòlíì ò ṣe lórí yín. it's not that the work of prophet is not being answered on you. ṣùgbọ́n kí ni yóò dasán torí pé ẹ̀yin kò ní ṣọ̀kan. but because you don't have unity in your home. góò yín níjọ àgbà ọlọ́run nígbà à ń lọ ṣe rere. We say even in this church we are going to do good. Even you now miss even with the evil spirit that the God of Ọlágúnjú has gathered. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ò ṣe ṣe káwọn kan máa ṣèpàdé ọ̀ràn kan lọ́wọ́. As we are speaking now some people will be doing meetings now. Kò sí ń wọn pẹ̀lú ọ̀rọ̀ tí jáde lọ. They are not even bothered with the word that is coming out. Wọ́n á wá dáwó. And they will just come and pay. Wò ó mọ bí ń lọ. They don't know what is going. Wọ́n dé inú ìjọ agbára Ọlọ́run nígbà àtọ́kọ àtìyàwó wọ́n dúró fi wọn wọ́n bá àwọn èèyàn lásán pàdé. when they got to agbára ọlọ́run they dropped their vision they met with vain people. sọ pé olúwa mú mi kúrò láàrin àwọn èèyàn lásán. God take me out from the vain people. wọ́n pọ̀ ní redeem wọ́n pọ̀ ní mountain of fire wọ́n pọ̀ ní CAC. they are many redeem in mountain of fire in CAC. àwọn èèyàn lásán. just vain people the main people. tẹ́ ẹ bá ní kí ni what the reason to come to this church no no reason. wọn ò mọ ìdí pàtàkì èrèdí tí wọ́n ti ẹ̀ fi wá sílé ìjọsìn. you come for art antagonize you come for the murmuring. wọ́n wá fún àtakò ní. by biting and not and, and not so. láti máa sọ̀rọ̀ ẹ̀yìn fún àtakò. there is no cooperative cooperative cooperate in this uh, in this mind. bọ́kọ̀dá wo wo wo wo. wọ́n ní ẹ̀dí ìṣọ̀kan. ilé ti ya ọlọ́run gangan tẹ̀sí ń tẹ̀lé. èwo ni God we are following àwọn àtògùn ọ̀run ẹyọ kan ni ń rí. is God of unity him and the host of heaven they are one. kò sí àwọn ogun ọ̀run ọlọ́run tó fẹ́ borí ọlọ́run. and there is no host of heaven that want to overcome God. sọpọ́tà wọn wá ń drive ọlọ́run wọ́n ń drive ayé lọ. and they are driving the world. ẹ jẹ́ àdọ́mọ yìí lóhùn no kètí ìtò láti dá ló ogun ọ̀run yòókù náà sọwọ́ lẹ́nu. if they say let us answer this person and the God says it's not yet time the host of heaven will relax. tá a bá fa àwọn èèyàn ilẹ̀ èèmù wọn máa ṣe kíákíá if we leave these people. nobody will be able to change their mind. ọ̀rọ̀ wọn ti jẹ́ ẹyọ kan. because they are in unity. èdè wọn jẹ́ ẹyọ kan. even their mind they are one. iná ni o. it's fire. ohun tí wọ́n fẹ́ ṣe yóò fulfill o. what they want to do they are going to fulfill it. ẹ jọ sá ìbátí sí nàìjíríà o. maybe there will be no nigeria now. togo ìbátí sí. We will not have even South different Africa countries. Si. There won't be other countries London like South Africa. There won't be every other Ewe country. The thoughts of men are different from that of God. Even my thoughts will not come to fulfilment but that of God will come to fulfilment. And the Lord scattered them. That is the unity of men. See what happened there. Eléyà Said this one we are going to divide it kó lè yá ìṣọ̀kan ènìyàn. the unity of men. kò sí tí o lè wó. there is nothing that you cannot fall down. joshua. the book of joshua. oríṣi kẹfà. chapter six. kẹ́nìkan kẹ́ ìkíní àti ìkejì kẹ́nìkan lọ kẹ́ ìkẹwàá kẹ́nìkan lọ kẹ́ ìkẹ ẹsẹ̀ orí ogún jẹ́ aha jẹ́ríkò mọ́ gágá. aha jẹ́ríkò mọ́ gágá. nítorí àwọn ọmọ israẹli. torí àwọn ọmọ israẹli. ẹnikẹ́ni kò jáde. ẹnikẹ́ni kò lè jáde. ẹnikẹ́ni kò sì wọlé. ẹnikẹ́ni kò lè wọlé. ilé ẹlẹ́rìí wọn sì ni ilẹ̀ májẹ̀mú wọn ni. they are in a promised land. kí ni wọ́n ó ṣe tẹ́tẹ́rẹ́ bá fẹ́ gbádùn àárín yẹn látòrí kìíní yẹn títí dé ìparí lẹ máa kà. if you want to enjoy it go and read it from one to end but because of time. ṣùgbọ́n torí àkókò yìí ẹ ti wà church ti pẹ́ ọyẹ́mọ̀ olúwa sì wí fún joshua pé. olúwa wí fún joshua pé. wo wo. mo ti fi jẹ́ríkò lé ọ lọ́wọ́ àti ọba rẹ̀ àti àwọn alágbára akọni. ṣe mọ̀ pé lè rí nìyẹn. that is a covenant It's a promise. ee o. is a promise. má jẹ̀mú nìyẹn o. is a covenant. ṣètìrí ṣẹ́tẹ́kẹ́ wàá lẹ́gbàá nǹkan yẹn. Joshua sì pàṣẹ fún àwọn ènìyàn pé. Ó pàṣẹ fún àwọn ènìyàn. Joshua kò gbọ́dọ̀ hó. Ẹ gbọ́dọ̀ hó. Bẹ́ẹ̀ni ẹ kò gbọ́dọ̀ pariwo. Ọjọ́ méje lọ́lọ́run fún wọn tí wọ́n fi yí ìlú ká. Ẹ̀ẹ̀kan lójúmọ́ wọn á padà bùdó. Ẹ̀ẹ̀kan lójúmọ́ wọn á padà bùdó. Ẹ̀ẹ̀kan lójúmọ́ wọn á padà bùdó. Ẹlẹ́jọ́ wà láàrin wọn. Aláròká wà láàrin wọn. Bá a ṣe yí ṣọ́ọ̀ṣì ká This is the way that we are going to run the church. We must even not make any noise. We just run it. You people. Put, breastfeed your child. Don't let him out for that seven days. That we are going to fulfill that covenant. if you don't have discipline you cannot get to your destination. Joshua sì sọ̀rọ̀ fáwọn èèyàn. And Joshua told those people. Ọ̀yá mà. Ẹ kò gbọ́dọ̀ pariwo. Mm-hmm. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan kò gbọ́dọ̀ jáde lé ẹnu yín. Eh, eh. Títí ọjọ́ tí èmi ó fi wí fún yín pé eh. ẹ hó. Nígbà náà lè ẹ̀yin ó Ẹ jọ sátẹ̀yìn bá dákẹ́ fọ́jọ́ méje. Tọ́pẹ́ wá sọ̀rọ̀ bó lọ́rọ́ rí ó ṣe rí. Iná máa jáde ni o. When they want to shout, it's going to be with fire. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ jọ mẹ́ta. Má sọ̀rọ̀ jọ mẹ́ta. Don't speak for three days. Kọ́ tó ṣe wá sọ̀rọ̀ ọmọ kan lọ́ba sọ̀rọ̀ sí. iná máa mọ the third or fourth day speak. bọ́ba jẹ́ pé àdúrà ló súre fún ayé ẹ̀ máa dá. even if you bless someone. nígbà wòlíì bá bọ́ọ̀lẹ̀ ni ó jẹ́ máa lọ́ọ̀dún ẹ̀ ìgbà máa lọ́ọ̀dọ́ bàbá mi ti máa bọ́ọ̀lù ti máa jókòó ti máa kúnlẹ̀ ha àgbẹ̀ òṣè máa mọ ọjọ́ ògo anytime i go to my father and the next night he will ask me how do you know the day of glory. I just pray from seven days fast. I will just say just because of me. hello don't shout. that is the instruction God gave to them. Don't shout. Just run it once. Come to your abode ẹ̀ẹ̀kan náà tí wọ́n hó. at once they shouted. ìsọ̀kè ènìyàn. that's the unity oh, yeah, of men. nígbà tí àwọn àlùfáà fọ́n ìpè. tí wọ́n fọ́n ìpè. ó ti ṣe. wọ́n ti ṣe. nígbà tí àwọn ènìyàn gbọ́ ìró ìpè. tí wọ́n gbọ́ ìró ìpè. tí àwọn ènìyàn sì ó kù. tí wọ́n ó kù. odi náà wó lulẹ̀ bẹ́rẹ́. sọfẹ́ni tí mẹlẹ́gbẹ̀ẹ́ pé ọ̀rọ̀ tá a fi gbogbo àkókò ìgbọ́ yóò wo odi Everything that compared at this present time is going to follow the word of Jericho in my life, in my home, in my journey hello. hi. ṣé kí n sòótọ́. let me tell you the truth. tó bá pé nù ran agbára ọlọ́run nígbà ni wá lábí ọmọ ọlọ́run ní ọlẹ́niwìà tọkọ àtìyàwó ọba ti jọ rẹ níbí lọ o. if husband and wife you are not friends you will not go anywhere. ṣùgbọ́n tí ọba ti sí ìpinnu. if there is no determination there won't be unity. tíyàwó mi bá rí three million lọ́wọ́ ọkọ ẹ̀. If some wives, they see three millions even with their husband. talk and be free. And just saw even the glimpse of it. Má bọ̀, ẹ káàbọ̀ ni you. Welcome. kọ́. Mo gbé báàgì tẹ, mo rí báàgì tẹ gbé I saw the bag that you brought in. My husband. Blessed person. Ọmọ abọ́ begin to appraise him. Ọmọ begin to appraise the husband ẹ má gbàgbé owó school ọmọ yín o. don't forget the children's school fees. ẹ má gbàgbé aṣọ tí mo ní mo fẹ́ rà yẹn. that cloth I want to buy. abẹ tó three hundred thousand àti bàtà àti gbogbo àná bíi five everything is like three hundred thousand. yóò bá kan lẹ́nu. you just. èrò tọkọ tí ló ń wo fowó yẹn ṣe kí ni ó ṣe ọdún méje wọn lè mọ rí. even all the husband plans concerning money will just disappear for good seven years. sọ pé I don't have that type of money again. bàbá ń ronú ọmọ ń roka ìyá ń ronú ọmọ ẹjẹ́ àsọ̀rọ̀ ọ̀yà nísìnyí ọkọ ń ronú ìyàwó ń roka ọ̀nà àdá láti dé. your thoughts are different. ni ọba ní ṣọ̀kan fún rẹ̀. if you don't have determination and unity of yourself you will not get your destination. ẹ̀sà tí mò ń ṣe láàrin yín le díẹ̀ sà. what I'm doing in your midst is very hard. ṣùgbọ́n kò sẹ́ni ó lè gbà lọ́wọ́ mi. but nobody can take it from me. ìgbẹ́ ẹ̀ bá rí kí n yọ mọ́tò sọ́dọ̀ tí mi ò kọ́lé kiri ẹ máa kún torí tí mo ṣe olúwa mi. you don't see me buying cars all around building houses all around. ẹ bínú sí mi. you might be angry with me. hello. hi. sábà tá a jàǹfààní ilé agbára òsì ni. those of us that benefit from the power house are we not here. ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo lọmọ ọlọ́run kan fóun láti Àbújá ibi tó ti sàn wọ́n ń kọ lọ́wọ́ òun ló fún wa ní sìmẹ́ǹtì kí ni o two hundred bag of cement. Somebody just said that we were building it. Called from Abuja and gave us 200 bags of cement. Tí èèyàn ọba sí the right. If our compression did not hope, we might not know the right thing. Kẹ́ ń fún mi ní tọ́rọ́ kọ́bọ̀ kémi náà máa lo flashlight. Mo níyàwó tó dáa tó bá mi ní ìran kan náà. I have a good wife that we have the same vision together. Aṣọ tí mo wọ̀ yìí. This cloth I put on. Èmi mo fúnra mi. I bought it myself. Torí pé mo lọ Canada ni. Then I was travelling to Canada. Ìyókù wọn rà á bọ̀ mi. Every other clause I was being down. It's not that I don't have money. But I have vision that must come into fulfilment. Those of you that your vision will come into fulfillment. Fọwọ́ fọwọ́ kú ẹni Just touch the person beside you. Do you have unity in your home? Sọ pé Ọlọ́run kì í mú nǹkan yìí. Bíbélì pé ẹ̀sùn térétéré. Just little by little you gathered it. ṣùgbọ́n sísọ kan bẹ̀rẹ̀. if you have unity. tẹ ẹ bá rí ìyàwó àtọkọ mi nǹkan burúkú ni wọn. if you see some husband and wife they are just something else. nígbà tí ìyàwó bá gba díẹ̀ lọ́wọ́ àlọ́ ta òun náà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ ọ̀rẹ́ mi pẹpẹ súpù màmá yẹn bá ti ròyìn ròyìn pé ń kọ́lé nbì kan wọ́n ń tẹ́sítẹ́ẹ̀tì nbì kan ìròyìn pẹpẹ súpù kan bẹ́ẹ̀ nbì tọ́ ọ bá tọ́ wò bá ń fọkọrẹ rẹ pé bó lọlọ lálẹ́ àná nígbà tó rí jáde. where did you go yesterday night they will begin to talk. àǹtí fún látàárọ̀ àná. about pepper soup joint. torí ẹ dìbò sọ pé bó lọ gbà lọ. touch friend where did he go yesterday night. fọwọ́ kan náà o. touch the person beside you. where did you go yesterday night. láàrin ọjọ́ kan tí wọ́n fún ọ nísìnyí ẹ̀ ló lọ náà. that yesterday that you have freedom how much did you spend how much did you spend in pepper soup joint. ẹ ẹ ń bá sọ fún Bọ́lágúnjú olówó ẹ sọ pé ẹni yẹn ń ṣe èrè iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ní gba owó lọ́wọ́. person is a fool it's just the ministerial work taking the money. àkókò ìlọ́yẹ̀ kẹ́ ẹ máa gbọ́ pé mo wà ní Canada mo wà ní Britain mo wà tí èsì kẹ̀kẹ́ tí mò ń wá kiri. if you just hear that I'm just flying about and I'm not doing anything ra aṣọ sílé lọ́rùn lábàá máa já káàkiri. and I begin to buy different clothes for mommy and we begin to move all around. àwọn òní sí a ti pinnu pé tá ikú. we will not do that because we have determination. àǹfààní tá a ní yìí. even the privilege we have. a extend the ẹ̀dí ọ̀dọ̀ ọlọ́run nìkan. we are going to extend it even unto God. torí àwa ìbá because we have died even in village. àbárò kò kú. even we have done even family work and die there. hello. hi. jí ọ̀rẹ́ rẹ. hello sir mami fẹ́ ma sí o Nde, nde, nde òkúkú mara rẹ máa bẹ ìwọ náà ní ǹdẹ́ ǹdẹ́ ẹ ṣàìsùn ilé inú yàrá lẹ́sùn o ǹlẹ́ abẹ́kẹ́ ọmọ abúlé sowó àjàdí ọ̀kín bàbá yìí ò ní títí ní ìparí hello wọn mo jẹ́rìí mọ́mì wọ́n kù hàn lára gan àgbà sì ti dé bàbá ní tanra wa jẹ́ ẹ̀mí mímọ́ lọ́ọ́ panavit yóò sì dáa fún ọ kalẹ́ ò ní ṣàìsàn ọmọ tinú ògo bọ́nú ògo ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra ìṣọ̀kan unity lọ́lọ́run tá à ń tẹ̀lé that is God that we are following pásọ yín ní ìṣọ̀kan we have need to have unity God of Trinity is God of Trinity but one but they are one. ọ̀kan lèmi àti bàbá mi. I and my father we are one. Odi Jericho wó dànù. Even the wall of Jericho fell down. Pàṣẹ sọ̀kan àwọn ọmọ náà. Even through the unity of the children of God. <laughs> A pa a pa Sọ́ọ̀lù. They wanted to kiss her. Nítorí ìṣọ̀kan ènìyàn. Just because of the unity of men. Iṣẹ́ àwọn apostolic twenty-three. Acts of Apostles chapter twenty-three. twenty-three to twenty-four twenty twenty twenty-three sorry má o kà kọ́lẹ̀ kọ́lẹ̀ lásán twenty three màá ẹsẹ̀ two to fourteen sorry two to fourteen. Acts of Apostles twenty three verse two to fourteen. tó bá délé lọ wọ́n láwọn ò ní jẹ. they said they will not eat. àwọn ò ní mu. and they will not drink. títí táwọn ò pa sọ́ọ̀lù until they kill Saul. ìṣọ̀kan yẹn sì dé. just the unity of men. ṣùgbọ́n ẹni tọ́lọ́ ń bá pamọ́. but the one even that God has kept. máa fẹsẹ̀ jẹ́lẹ̀ pé gbogbo ìṣọ̀kan òkùnkùn lórí mi. every unity of the evil ones of the wicked one concerning me concerning my husband concerning my household. olúwa fi iná wọn ká lórí iṣẹ́ mi fi tún wọn ká. concerning my job. ìsọ̀kẹ́ èèyàn lórí mi fún ibi. every unity of men concerning my home. Lord begin to scatter them. every unity of men concerning my household concerning my family scatter them oore ọ̀fẹ́ ò ní sí ìṣọ̀kan òkùnkùn ìṣọ̀kan ti ìjọ ọlọ́run a máa fọ́jọ́ mẹ́jọ ẹ̀jẹ̀ ń lọ bí mo ìṣọ̀kan àdílé. the unity of the family. ìṣọ̀kan àdílé. the unity of the family. sọ fún ọ̀rẹ́ rẹ pé agbára àgbà ni wà tí sọ ní dolórí rẹ tí sọ ní di ènìyàn that makes somebody to be someone in life. Mo ìránṣẹ́ Ọlọ́run kan ọmọ Ọlọ́run kan. I could still remember a minister of God. Ó ní wọ́n sọ pé Ọlọ́run ń fún ọ lágójú Ọlọ́run fún lórí ọ̀fẹ́ báwọn tí ń wojú Ọlọ́run bá dọ́dọ̀ rẹ̀ wọ́n rọ́ ọmọ bí. That God has given her that the grace. Ìyàwó tiẹ̀ wá yá Anyone even that is barren. Ọwọ́ ń wá àwọn ọ̀rẹ́ rẹ̀ kiri. He begin to look even for. Ìyàwó rẹ̀ ti bímọ tó ó ti wọ́ ọmọ tó gbà ọdún mẹ́jọ. Your wife has been looking for chef for how many years? Yóò tẹ̀lé mi ká lọ. Just follow me. Wọ́n á déjọ agbára lọ, ìmí ìbí méjì. One two. Ìbí ìbí mẹ́ta. Some gave birth to two. Ìbí ìbí mẹ́rin. Some gave birth to three four. A tún kó wọn wá. He will bring them. Àṣé ń kà wọ́n. He started counting them. Ó wá dòru ọjọ́ kan lọ́ba dé. One day he now came. Ó lóun lọ ọ̀dọ̀ Ọlágúnjú o. Said I'm going to Dadi Ọlágúnjú. Ó sì mú yàn bíi méjì dá he brought like two people. wọ́n dé ọ̀dọ̀ mi dédé aago mọ́kànlá àbọ̀. they got to me around eleven thirty. mo gbé bus cutter ńgbà náà. I was still at bus cutter then. wọ́n sì kànlẹ̀kùn. and they knocked. ìyàwó mi mo pè mo sílẹ̀kùn wọn rọ́ wọlé. I opened the door I thought it was my wife. ó ní mo wá tìjàtìjà. he said I came. mo wá tariwo tariwo ẹni tí ó mọ̀ nínú ilé yà mọ́ ẹ. those who that does not know you in this area will know you. ọlọ́run rẹ̀ ń sojú ṣáájú èèyàn burúkú ni. Your God is not a good God. Either kọ́ fọmọ sí mi nú lálẹ́ kí n mi. Either you impregnate me tonight to oh, bring to my oh, wife. Ọgbọ́n tó ń dá sí kó tètè pè ìyàwó mi kẹ́jọ Or the way you are doing it, just call my wife and tell her. O lè lù I can beat you. Nítorí ìṣòro mi mo lù ọ́. I will tell people it's because of my problems that I beat you. Inú owó ti wà mọ́, inú owó ti gbé ọ lọ sí I will beat you and I will. Ọ̀rẹ́ rẹ̀ ń rọ̀ mu ní ẹgbàá mi. I said people help me. I'm not the one that is giving them children. Mo wá níran pé màmá Rebecca náà ṣe bẹ́ẹ̀. I now read it even that Rebecca did that in the Bible. Bá mi jókòó mi. Káre bá mi. Jókòó tí mo ní o jókòó torí kí n lè eh, kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so <laughs> kí n lè jù ọ lẹ́sẹ̀ ni o mi ní náà láyà mi ẹsẹ̀ méjèèjì yẹn ní ti nà. Hello. Hi. Tí Ọlọ́run rí ọba ti sọ mọ́ if your God cannot give me child. February la wà yìí. We are now in February. Tí n bá bímọ lọ́dún yìí. If I did not give birth this year. Kò sí sinmi fún àtiwọ́ àtọ́lọ́n tó lóṣù. You and your God will not have peace. More than eighty èèyàn mo ti kó wá sọ́dọ̀ rẹ tí wọ́n ti bímọ. I brought more than eight people to you and they have given me. Ó fún ìyàwó mi láwẹ̀ pupa, àwẹ̀ funfun, àwẹ̀ gírí. They have given my wife diverse kind of fasting. Ìṣọ̀kan òun àti ìyàwó ẹ̀ ni. And there is no unity between them. Gbòòsì dàárọ̀ ọjọ́ kejì. And the second day. Àwọn tí ń bẹ́ ń bí ń bẹ́ ń bí. Some people were still aware of the story. Ìyàwó ẹ̀ bá páàkì ẹrù lọ́ba dé. And the wife packed her luggage and came. Ọkọ mi ní gbọmọ wa. Ẹgbọ́n mo ló ti my husband said I should go and bring child. Mo <laughs> náà rẹ́rìn. I laughed. Oníṣẹ́ ọkọ rẹ sọ pé mi mò ń ṣe ọmọ ní. Does your husband tell you I'm the one that do give child? ṣé kí n máa bọ́ ọ lò pọ̀ kó o fi bímọ ní kò sí ntọ́kọ̀ onítọ́sọ pé kó n sáà ti gbóyún wálé. Ah, do you want me to have carnal knowledge of you and you giving birth? said my husband said just bring charge. anyway. mo wá mọ̀ lọ́rùn èmi náà wá lọ bọ́ lọ́hùn. and now to God. ọkùnrin má bàa gbàṣẹ olúwa lọ́wọ́ mi. so that this will not take you away from you. níwájú ọlọ́run mo ti inú ilé mi lọmọbìnrin ti fọ́ ọkùnrin ti fún ìyàwó ẹ̀ they were both living in my house until the wife got pregnant. àmọ̀ ti graduate lónìí. ẹ̀yin ọmọ is now a graduate today. ìṣọ̀kan kò sí tí ò lè mú jáde. the unity there is nothing they cannot bring out. ìṣọ̀kan ìdílé.

said it twenty one times. pẹ̀lú ìṣọ̀kan olódùmarè. even with unity of God. pẹ̀lú agbára tẹ́ fi ń jí ọlọ́run. and the power that made him to be God. ọdún yìí lọ́dún mi fún àṣeyọrí. today kọ́ fẹsẹ̀ janlẹ̀ ní ìgbà. this year is my year for success. this year is my year for success. this year is my year for success. This year is my year of success. It's my year of breakthrough. It's my year of success, my year of breakthrough. This year, mi my year of success of my breakthrough of my mercy this year. ọdún year of mercy. to be a year of mercy unto me. because you are God of finishing. ọdún àṣedànù tán lọ́dún yìí. even wastage has finished this year. fífi ìbànújẹ́ rìnrìn àjò tán lọ́dún I will not journey with sorrow this year ẹ ṣí àmì méje kí n gbọ́ dáadáa. Amen. Amen. Amen. Amen. Amen. Amen in Jesus' name. Ẹ já ìṣọ̀kan ìdílé. Let's look at the unity of the family. Ewu tí ń ìdílé lónìí pé kò sí ìṣọ̀kan. The problems of many families now is that they don't have unity. Abímbọ́lá àbí kí ló pè é? Bọ́láńlé. Bọ́láńlé. O sì máa ń rí ọ dáadáa nínú Facebook kan. Nǹkan àwùkọ rẹ̀ ọmọ mi ni ó sì dáa fún ọ kalẹ̀. ìṣọ̀kan. the unity. ẹ sà tí Bọ́láńlé bá láìkí bàbá ẹ̀ ìyàwó ẹ̀ ọkọ ẹ̀. if Bọ́láńlé should love the husband. kò síbi tí ò lè mú dé o. there is nowhere you cannot get to. láti mú rìnrìn àjò. even to journey. ṣùgbọ́n ẹ jẹ́ má jẹ́ ń tàn yín. don't let me deceive you. ìdílé máa ń takora wọn jù. even the the Jew had don't tell some families. ẹ jẹ́ àjọ bẹ̀rẹ̀ ló ẹ sà hello Jide. Ǹdé Jide, tẹ̀ ń wò yìí. This Jide you are looking at. Ẹ̀mí yẹn ń bẹ nú àwa náà tẹ́lẹ̀. We have that spirit before. Alẹ́ dànù ni. We drove that spirit away. Ṣé ẹ bínú? Mo fira mi ṣàpẹẹrẹ. I use myself as an example. Tí mi bímọ mẹ́rin mi ò gbàgbọ́ pé mo ti fẹ́ yàwó lé Even until I have up to four children, I did not believe that I have wife at home. Ẹ̀yin tí ẹ bá mọ̀ ń bo mọ́mí máa ń jókòó sí. If you know me very well, where does money used to sit down? It's very easy. Kẹ́ ẹ sórí ọ̀fẹ́ tán, kó mú ìyàwó print kó fà lọ́wọ́, kọ́ra máa rìn, ẹ sì jọ máa fẹ̀ gẹ́gẹ́gẹ́. Ijó olóṣèlú bẹ́ẹ̀ nù jọ ìrí pẹ̀lú ìyàwó rẹ̀. It's very easy. You just take another wife and you just be strolling with her. How many times have you done that with your wife? Ah, ẹ ṣe yàjídé gbàtọ́ rẹ ẹ má tọ́nu mọ́tò ẹ má tọ́nu mọ́tò. you just drop the key. má ti jẹ́ wọn ní òfin mi nba ni kele gbé ńkọ kí ló fẹ́ ṣe. wọ́n ti fẹ́ sọ pé kí kele gbé tèmi náà gbà kan kí ni mo sọ fún wa ẹ má jẹ́ kele ó gbé o ṣàánú mi o bí a ṣe rí nìyẹn bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá fara wọn lọ́tí ń lọ wọ́n kẹlẹ́ òwe à ah, olúwo ò ṣe lò wá aago etí pẹ́ńbẹ́ ọlọ́wà sì gbọ́ káfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìyàwó ìyàwó ká máa bá wọn dáwàdà á máa ṣe o. We know how to play with other people's wives. Tẹ́lọ̀ mi ìbá rí pé ìyàwó òun bọ̀ lọ́dọ̀ òun tààrà tó wà ń mọ́tò. some people see their wife coming. Ojú rẹ̀ á sì padà ẹ bá ń bílẹ̀. Their face just change just as them. Just as them. Are you fighting right from home? Ngbà bóyá torí ìtì ẹ náà mo fi sọ̀rọ̀ yìí. Ìṣọ̀kan àdílé. The unity of the family. Tí ẹ gbàgbọ́ pé sùfẹ́ ká máa ṣe ohun tí on useless. Satan wants us to be using, doing useless things. Something tí ò ní ní ìtumọ̀. Something that will not just have meaning. Bẹ́ẹ̀ ṣe wá ń gbàdúrà. As you are praying. Ni mọ́mí ṣe ń wá ń gbàdúrà lọ́dọ̀ mi. Mommy, do come to pray. Tell her, tell her, tell her. Sometimes I just ask mommy, why? Why? Kí ló wá, kí ló wá. What are you looking for? Ẹ̀mí ẹranko. It's the spirit of animal. I will tell her just be going home. Tẹ́rí. We're just behaving that way múra lẹ o kó ti ṣe kíní kan o nǹkan kan o ẹgbẹ́ ṣùgbọ́n tí n bá rí ìyá ọ̀sán mo lè bá dáwà dàdílẹ̀ sú. I will just move in front with mommy, but when I see Yao Sha, I begin to joke with that one, and I don't have anything even for her. Tí mo fún yáyẹ láàyè dé, tí n bá ń wàásù lọ wá ní, no, n tẹ́ sọ yẹn ọ̀dà. I gave that woman just chance. If, if I'm preaching and she said no. Kò sí nítumọ̀. And does not have meaning. Ibi ìṣubú mi ìbá ti wá nìyẹn maybe that is where my problem am coming from. ṣùgbọ́n mo ti fẹ́ràn ẹ̀ kọjá fúnra mi mo pè kalẹ̀ arábìnrin má bì mí ṣubú máa lọ. I was the one that called her my mommy you can go. kò gbọ́n jẹ fún mi kí n jẹ́ rí o. she did not cook for me to eat. ó wá di pé tí n bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ òun ni màá sọ̀rọ̀ fún. even though if I want to say anything she will be the one even though I will talk to. bá a ń bẹ ní tí n bẹ lẹ́gbẹ̀ẹ́ léèrè just ask the person beside you. ṣé sọ̀kan àti ìwà àtọkọ rẹ ra ẹ̀mú àbí ìwà àtàlẹ̀ rẹ bá ń bí léèrè. ẹ ǹlẹ́ o. is it with your concubine you have unity or your wife. mo ti lọ bá tí ń gbógun kò lọ́dọ̀ mi ẹ ǹlẹ́ ẹ sọwọ́ báyìí. ẹ̀yin tèmi ẹ sọwọ́ báyìí. ṣe báyìí. the man wave your hands. bá ń bí léèrè. just ask. ta lọ̀rẹ́ rẹ tó ga jù. Who is your best friend? Bílé mi wò. Just ask the person who is your best friend. Ẹlòmíà ní business partner mi ni. Some people will say they are business partner. Bá ń bílé rè pé jòlóhùn àtìyàwó ẹ̀ ti jókòó sitting room. When last did you sit down with your wife even in your sitting room? Aládùúwà. Prayer warrior. Ìjọ ọba tí a bá gbúrò rẹ̀ tí a tó fọ̀n sókè ń tà ń gbọ́ lẹ́nu rẹ̀ ni pé <laughs> ẹ sì mọ̀ mí pé mò ń bọ́ lágúnjú rí o iná fẹ́ jó yín àwọn ọmọ ẹ̀ ní sọ́hun o. the next time you speak you know you know I do work with <laughs> Baba Lagunju fire want to catch you till I pity you. <laughs> that is what normally comes out of your mind. Bọ́láńlé ọmọ pé èmi mọ wà ní environmental. <laughs> Bọ́láńlé you know I'm the one in environmental. Baba Olagunju ti fi iná sí mi lẹ́nu. Baba Olagunju has put fire in my mouth. amen. amen. bá So my daddy. pé àwọn àdúrà kan máa ń jábọ́ lẹ́nu obìnrin. there are some prayer that you come out of your mouth. ẹ máa ń jábọ́ látẹnu ọkọ. that you come out even from your husband. tẹ́ ẹ bá fẹ́ràn ara yín dé stage. if you love yourself to one stage. kì í ara o they are not even kind of prayers. you just see that you open your mouth. ọmọbìnrin wáàsí àwọn ọmọ rẹ ò ní ṣiṣẹ́ láyé. you begin to pray for your wife. ìyàwó àwọ ọkọ ń gbà mí sùsù The wife will just look at the husband. Ó ṣe dà As you have not troubled me. Lánrẹ́. Lánrẹ́. Ìdààmú kan You will not even have any trouble in life. Ìṣọ̀kan nìyẹn That is unity of home. Ìyẹn nígbà tá a That is when you please yourself. Kò sí dùnnú ní oúnjẹ o. There is no There's no sweetness even in the food we eat even in having money. Ṣùgbọ́n tí ìṣọ̀kan bá wà

ní yín tàn jẹ. I can deceive you. Ó lè ní gbogbo àwọn ọkùnrin ó lè ní wá. Women, we are thieves. Sọ pé ó lè ní mi àti ẹ Ọlọ́run ó gbolè lọ́wọ́ wa. Ẹni tí ó jẹ̀yàwó ẹ̀ lówó láàrin àwọn ọkùnrin kan náwó sókè. If you are not holding your wife among the men, raise up your hand. If you are not holding your wife mo ní ẹni tí ó jẹ̀yẹ̀wó ẹ̀ lówó rí tí ó ti sẹ́nìsì náwó. and you have not paid you are owing your wife you have not paid raise up your hand. Baba. Ah, ah. amúre bàbá àgbà ọ̀jẹ̀ mọ́mi lówó rí. you are not owing wife you are not owing your wife. so o ti a san. have you paid. o ti ń san lọ́ọ́ máa san lónìí. àbájọ ẹ má jẹ́ n don't let me deceive you. àyà wa náà le lè sọ pé ọ̀jẹ̀ alówó yá mi lówó mo fẹ́ fi ṣòwò tí wọn ò dá padà mọ́. even na mothers cannot say you are home. àbí mo kúrọ́. you say borrow me money I want to use it to trade that you no return. kò sí owó ọ̀dà ọkọ pẹ̀lú ọkọ rẹ tó ọ̀dà padà mọ́ náwó the problem tẹ̀ fi ń dá tí a padà ni pé ọmọbìnrin yóò ọmọbìnrin ṣé owó yẹn ti dé ni owó yẹn aláyà ọkùnrin ti láyà jù ṣé ẹ rí pé mo wà lẹ́yìn yín tó bá di jọ́ mẹ́jọ àdìlé ẹ ṣe mo fẹ́ tu tí wa dáadáa ìṣọ̀kan mo fẹ́ sọ pé màá rìn far away yìí. We are going to go far this year. Sọ pé màá sáré far away lọ́dún yìí. I will run far this year. Sọ pé màá fly. I will fly this By year. By the grace of God, my life will fly. I will fly. I will fly. I will fly. I will not collapse. I will not fall down. Mi ò ní ṣubú. Kúnlẹ̀ kó o béèrè ìṣọ̀kan náà ìdílé rẹ̀. Kneel down begin to ask unity in your home béèrè ṣọ̀kan nínú ìdílé ẹ. ask for unity. olúwa fún mi ní ìṣọ̀kan tẹ́ fi dá ayé. God give me unity in my home. mo fẹ́ fly bí ìyàwó mo fẹ́ fly mi àtọmọ àti ìdílé mi mi ìfẹ́ gbàtì àdúrà ọlọ́run jẹ́ n fly lọ́dún yìí. Lord let me fly this year. jẹ́ n fly mi àtọmọ àti ìyàwó mi. Me and my Then wife and my entire household. Jẹ́ kí ìran mi kó di gbígbòòrò. Let my vision be established bí ìran méjèèjì ọba ti papọ̀ ojú àlá wọn ó ti máa tú nǹkan ká. if you don't have determination and your visions are not the same you get to scatter them spiritual realm tọkọ àtìyàwó bá ti kórìíra ara wọn nínú ayé wọn ò lè rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run. if you hate yourself you make the world you cannot receive anything from God. sọ ní àtayá mi dẹyọ kan. begin to tell God have mercy me. so èmi àtọkọ mi dẹyọ kan. make me and my husband to the world. kí ìdílé mi ní unity tó bẹ́ẹ̀ gẹ́. let my home have unity let us have peace. kò lè rí àgbèsè. Jésù so that darkness will not have head over us. amen. ọ̀rọ̀ tá a gbọ́ lónìí kò ṣe á kárí tí a ṣe. amen unity of family ọlọ́run yóò ṣe ní àṣepé láyé wa ara àánú gbà jésù olúwa wa. amen amen amen in jesus name. ẹ má jẹ́ gbàgbé tó bá di jọ́mọ́ yẹn pé adébí unity of home a wà lọ sí unity of church kí ló dé tá a fi rí ṣe òkè tó unity of church nínú ìjọ ọlọ́run a gbọ́ níjọ́ mẹ́jọ ẹ jẹ́ àdàdà mẹ́wàá wa máa bọ̀ lókè máa bọ̀ wá san ìdámẹ́wàá rẹ ní ìṣẹ́jú àyà ẹ kú bò ẹ̀ẹ́dì tíjọ́ mẹ́jọ tí ń bọ̀ dì lágbára ọlọ́run ẹ sàmì ni ẹ jẹ́ máa wọ ẹ jẹ́ àgbàdo àgbàdo àforílẹ̀ àtó lọ ẹ máa bọ́lọ̀ sọ̀rọ̀ fi ìṣọ̀kan tí ayé àtọ̀run fi dúró fi gbé mi sókè. the unity that established the heavens and the earth you see to rise me up ẹja ṣe pápápá ẹja ṣe pápápá bá ọlọ́run sọ̀rọ̀. begin to talk to God. fún mi ní ìṣọ̀kan nínú ìran mi. grant me unity in my family kí ìran rere mi lè wá sáyé. so that my visions can come into fulfilment. ẹnu lọlọ ẹnu lobìnrin fi já ìyàwó ẹ̀ bọ́. even some people dey use mouth. ẹnu lọkùnrin sì fi já lọkọ níyàwó ẹlòmíì fi já ọkọ ẹ̀ bọ́ just with the words of their mouths. olórí burúkú yẹn ọkàn lọ bá wọn jẹ lágbára Ọlọ́run ní ìgbà nínú. is it that evil one. ẹni tí èlówó ti ń ṣe gàràngàrà báyìí kò ní ní. if you don't have money and just journey around and have it. olúwa ṣàánú mi. Lord have mercy on me. ọ̀rọ̀ òdì láyé mi tó jẹ́ kí n wà lójú kan kó kúrò. Every evil word that make me to be stagnant, let those words disappear now. Ẹ̀mí mímọ́ ò ní sọ pé báyìí lolúwa wí kó má sọ̀rọ̀ nípa bàbá àti ọmọ àti ẹ̀mí. Holy Spirit will not say, that says the Lord, without saying what the Father, is Son, and the Holy Spirit is saying. sọ fọlọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí ńlẹ̀ má jẹ́ dààmú. Lord, as I draw people my offering, don't let me go into problem. sọ mi Make me able to be a good love person. má jẹ́ ná kata mi. Don't let me spend one before I find another. ṣe mí lógun àṣepé. Lord, make me a perfect glory. Jésù Olúwa wa. Amen. a ya ọrẹ rẹ sí mímọ́. Amen. ọ̀sẹ̀ máa dára jù. Amen. Jésù Olúwa wa. Amen. Jesus. lui...